anábi sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ fún wa wípé ẹni tí kẹ́ni èyíkéyìí nínú obìnrin ayyuma imra'atin matat wa zawjuha anha radin dakhalat al-jannah anábi ní èyíkéyìí nínú obìnrin tó bá filẹ̀ ayé sílẹ̀ lẹ́ni tí ọkọ rẹ̀ yọ́nú sí tó fi jáde láyé anábì ní dákọ̀lá tìlẹ̀ jẹ́nà anábì ní ọmọ àlìjẹ́nà òun lóbìnrin náà nínú ẹgbà wa mi anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì ní idha sallatil mar'atu khamsaha wa samat shahraha wa ata'at zawjaha nínú riwaya kan wọ́n ní dakhalat jannata rabbiha nínú ẹgbà wa mi wọ́n ní ọlọ́run ọbọ̀ ní kó ṣẹ̀ṣà èyíkéyìí tó bá wù nínú ojúpọ̀nà àlìjánná kó gbà wọlé tá a bá wo ọ̀rọ̀ yìí ṣé tóbi bá ìtẹ̀ láṣẹ ọkọ rẹ̀ yóò wà àlìjánná bá a ṣe sọ̀hún kí gbogbo obìnrin kan lọ gbìyànjú ẹ̀ wọ́n rí wípé yóò fẹ́ sọ̀rọ̀ illa ma rahima rabbi àti lè tẹ̀ láṣẹ ọkọ ẹni àti lè jọ̀wọ́ ara ẹni lẹ̀ fún àṣẹ ọkọ láì ní gbó ọkọ lẹ́nu iṣẹ́ àlìjẹ́nà ni àmọ́ a máa fẹ́ ṣòro ṣe torí pé àwọn nǹkan tí ọkàn yóò kọ̀ èyí ó salábàpàdé ẹgbẹ́ nínú iṣẹ́ àlìjẹ́nà ò náà ní kéyìn ó dáadáa sáwọn òbí èèyàn méjèèjì nínú iṣẹ́ àlìjẹ́nà ni ṣùgbọ́n téèyàn bá ń bá a lọ oríṣiríṣi àwọn nǹkan ló yàn máa kọdí ọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tó lè máa kó àìrójú bá ọ níbi àwọn nǹkan wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn iṣẹ́ olóore asọ́wò kéèyàn ó gbáwò kéèyàn ó yọ zaka kéèyàn ó ṣe sọ́dákọ̀ kéèyàn ó jí ìran fílà lóru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn iṣẹ́ olóore tó yẹ pé téèyàn bá ṣe yóò súnyàn mọ́ àlìjẹ́nnà ó jibet bil makari ó kún fún àwọn nǹkan tọkàn ó máa kọ tọkàn ò ní fẹ́ ṣe so látara délé ìgbà tí a ti mọ̀ báyìí gbogbo ìgbà tá a bá ti fẹ́ ṣe nǹkan dáadáa tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá ti fẹ́ máa mú wa ká tètè máa ṣe a'udhu billahi minash shaitanir rajim nítorí wípé àtẹ̀gùn tá a tọ̀ kọjá tá a fi rí àlìjẹ́nnà ó dúró lórí àwọn nǹkan tó kọ ọkàn ò fẹ́ ṣe zaka bó ṣe kéré tó ní téèyàn máa ń yọ mọ́fàlẹ́ ẹni tó ní two million sí zaka tí ó yọ nínú owó rẹ̀ tọ́dún kan bá pé lérí ẹ̀ tí ó jẹ́ gbèsè fifty thousand naira péré nínú two million fifty thousand naira péré nínú èlò nínú two million ṣùgbọ́n bó ṣe kéré òun yóò sọ̀rọ̀ láti yọ ọ́ torí pé ọmọ nìyẹn ọmọ rò pé ah, two million fifty thousand ó ti dín nìyẹn kò pé mọ́ ẹ̀mí ò ní fẹ́ yọ ọlọ́run bá fi sọ ní alukur'an wípé kọ́dẹ̀ aflaha man zakaha wa kọ́dẹ̀ khaba man dasaha gbogbo ẹnikẹ́ni tó bá lè fọ ẹ̀mí ara ẹ̀ mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ kúrò níbi ìfẹ́ ẹnu kúrò níbi adùn ara adùn ẹ̀mí tó bá lè fọ́rẹ̀ ẹ̀mọ́ kúrò bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní irú onítọ̀hún lẹ́yìn tó ṣòrí rẹ̀ orí ibú ni tiẹ̀ ọlọ́run kó sọ wá ń sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún wa nínú la yahjuru muslim muslim akhahu fawqa thalath mùsùlùmí ò gbúdọ̀ máa yan ọmọ ìyá rẹ̀ lódì nínú àwọn kan tí wọ́n kọ̀ fún wa yìí fọ́kọ̀ sálàf yíyan rẹ̀ ni lódì wà lọ pẹ́ jùjọ́ mẹ́ta lọ tí wọ́n máa yára wọn lódì tí wọ́n ní bára wọn ṣe kódà nínú wa hadith èyí tí anábì sallallahu alaihi wa alihi wa sallam tó ní ọlọ́run máa kó iṣẹ́ àwọn ènìyàn lọ sí sánmà ní gbogbo yawmal ithnain wa yawmal khamis tọ́lọ́n bá ti wá ní káwọn mọ̀lẹ́kà ọmọ kó iṣẹ́ rí wá yọ wà ní àwọn méjì kan bẹ tí wọ́n ń dìra wọn sínú kí wọ́n fi iṣẹ́ rí tí wọ́n lẹ̀ hatta yastaliha títí tó fi ṣàtúnṣe láàrin ara wọn ìyẹn túmọ̀ sí wípé iṣẹ́ olóore wọn yọ mọ̀ gbélẹ̀ títí wọ́n fi ṣàtúnṣe lára wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká lọ kí ìsara lérí ẹ̀ ẹ̀mí máa ń fẹ́ nítorí pé mi ti mọ̀ wípé ṣètọ́ọ̀nù ti mọ̀ wípé yóò kọ́ dínì níbi àlìjẹ́nà ṣùgbọ́n èyí tó lè súnyàn má àlìjẹ́nà ẹ̀mí ò kórìíra rẹ̀ ẹ̀mí ò ní fẹ́ ṣe ẹjá gbogbo àwọn òfin tán pa wá láṣẹ tó fi dórí ìmúra obìnrin mùsùlùmí ẹlòmíì yóò mọ̀ fò ní dóníkọ̀ ládọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí ni mahalu shahid ìbáṣepọ̀ tó ń bẹ níbi hadith tí a kà yìí àti báàbù almujahada ìgbógun ti ẹ̀mí ara ẹni ìbáṣepọ̀ tó ń bẹ ń bẹ o náà ni wípé tí ìbáṣepọ̀ èèyàn bá ja ẹ̀mí ara rẹ̀ lógun àti lè jìnnà sí adùn ara ní tó máa ń ṣòro àti lè jìnnà sí adùn ẹ̀mí nǹkan tó máa ń ṣòro ìdí ni tó fi jẹ́ pé làbúdà min an nujahida anfusana a fòrò ẹ̀mí wa láti ṣe dáadáa a ẹ̀mí wa láti yàgò fún nǹkan ọlọ́run ọ̀bọ̀ fẹ́ wal hadithu عن أبي عبد الله حذيفة بن يمان رضي الله عنهما قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فافتتأ البقرة فقلت يركع عند المئة ثم مضى فقلت يصلي بها في ركعة فمضى فقلت يركع بها ثم افتتح النساء فقرأها ثم افتتح آل عمران فقرأها يقرأ مترس مترس ها مترسلا إذا مر بآية فيها تسبيح سبح وإذا مر بسؤال سأل وإذا مر بتعوذ تعوذ ثم ركع فجعل يقول سبحان ربي العظيم فكان ركوعه نحو من قيامه ثم قال سمع الله لمن حمده ربنا لك الحمد ثم قام قياما طويلا قريبا مما ركع ثم سجد فقال سبحان ربي الاعلى فكان سجوده قريبا من قيامه rawahu muslim àfọwọ́ abu abdullahi hudayfa bin yaman ni wọ́n gba ẹgbà wa hadithi yìí kọ́lọ́mọba kí ọba wa yọ́nú sí àwọn méjèèjì. afọwọ́ hudayfa bin yaman ọ̀kan nínú àwọn sàbíà nabi sallallahu gbogbo àwọn nǹkan tí ó bá jẹ́ bí kọ̀kọ̀ ànábì máa ń fi pamọ́ sí lọ́wọ́ ahàlù sirri rasul sallallahu alaihi wasallam Hudhayfa ibn Yaman ó ní sallaytu ma'a nabi sallallahu alaihi wasallam dhata layla lóru ọjọ́ kan mo bá nàbí kírun papọ̀ ìrun yẹn ìrun náfìlà ni ó tahajjud ìrun òru faftataha al-baqara anabi bá bẹ̀rẹ̀ pẹ̀lú suratul baqara bójú kí fatia baqara ni ló fi tẹ̀lé fakultu yarka'u inda al-mi'a mo wá ń sọ nínú ẹ̀mí mi wípé baqara tánàbì nànúmẹ́yì tí ó bá sáfi kàdé àyà ọgọ́rùn ó yẹ kó rùkú pé nígbà tánàbí ti mú bá kọ́ra ìbáyìí tọ ẹja máa bá tábà láfi dọ́gọ́ ọwọ́ á pọ̀ jù tánàbí bá fi máa ka so ọgọ́rùn yóò madọ ànábì dé àyà ọgọrùn ànábì ò ó tó kọ̀ntínú ẹ wo iye péjì àyà ní òun rò pé bó ti wulẹ̀ kọ́ pẹ́ tó nígbà anábì ọba fi ahụ ọgọ́rùn ní kan yóò rò kó ṣùgbọ́n fún mamadọ anábì tẹ̀síwájú fakult yusolli bi afi rak'atin mo wá ní lẹ́mìí pé tọ̀ èyí tí ó pọ̀ rẹ́rẹ́rẹ́ yìí bóyá rákà alákọ̀ọ́kan nìkan náà ni yóò kì bẹ́ẹ̀ àwọn rákà tó kù ó súnmọ́ famọ́dọ̀ anábì bá sáà ń kà lọ kò dúró fàkólìtù yẹ́rù kàábíá mo tún wá ní lẹ́mìí wípé tọ̀ tó bá fi lè ké bákọ́rà tán tó ti dára yóò rùkú fún mafutata anisa anábì parí bákọ́rà tán ó tún mẹ́nu lé sóràtù nisa ní dúró kan subhanallah fọkọrọ aha anabi bá tún múdélẹ fún mọfitata ala imran lórí raka kan anabi bá tún nanuma suratu ali imran fọkọrọ aha ó bá ń kà yẹkọrọ ó mutarsila kóka bí ṣe ń kà kò fast ń kà ọ̀rá ń dà á lẹ̀ yọ yọ ni. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بشين قانا بجباب لا أنا بيوقع ìwọ tó wá jókòó òjókòó lọ́lọ́hùn ká kùránì ọ̀hún sàdúà àwọn nǹkan wọn anábì gan tó nàró tí ń kírun ẹ̀wọ́ bí ṣe ń kà débi wípé ìdá marra bi ayatin fiha tasbih sabbah tánàbí bá ti débi àyà kan tó bá ti ní sísà ìtumọ̀ kéèyàn ṣàfọ̀mọ́ fọ́lọ́hún nínú ànábì ó jù ú bẹ́ẹ̀ yóò ṣàfọ̀mọ́ fọ́lọ́hún wa ìdá marra bi su'alin sa'al tọ́ba ń ké lọ tọ́ba débi téèyàn ti ń tọrọ oore lọ́dọ̀ ọlọ́run ànábì ó tọrọ oore wa idha marra bi ta'awudin ta'awad tánábì bá ké débi tó ti nídi kéèyàn ó wáṣọ níbi ìyá ọlọ́run ta'awad ànábì ó wáṣọ gbàtánábì wá ka Ali Imran láti Baqara thumma raka'a anabi wa ṣẹ̀ṣẹ̀ wá orúkọ faja'ala yaqul subhana rabbiyal azim ntànàbí nsọ ní orúkọ nìyẹn subhana rabbiyal azim subhana rabbiyal azim ntànàbí wa ń ṣe ní orúkọ yẹn gbogbo ọkàn bíi pé yóò ṣe mẹ́ta yóò ṣe méje anabi ó dìde irọ́ kódà fakana rukuuhu nahawa min kiyami ìnàró tó nàró fún odidi tó fi ké Baqara Nisa Ali Imran tó fi ké gbogbo àwọn nǹkan yẹn pátá déédéé irú ìnàró náà tó súnmọ́ bẹ́ẹ̀ òun ló tó fi dúró ní òkú kò nǹkan méjì dúró subhana lẹ́yìn ìgbà náà ó wá tún dìde bó ṣe ń dìde bọ̀ ló sọ pé sami Allahu liman hamida rabbana lakal hamd thumma qama qiyaman tawila ìgbà tó tó wá dìde tán kìí ṣe gbọ́kàn dìde ó tún ṣèṣì lọ forí bó ṣe pẹ́ nírùkú ọ̀hún thumma sajada faqala nígbà tó tún forí kalẹ̀ ó tún sọ pé subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la fakana sujuduhu qariban min qiyam ìgbà tó tún wà ní ìforíkalẹ̀ ó pẹ́ fá ní ìforíkalẹ̀ náà àfi bí ìgbà tí ó wà nínà róhùn ó súnmọ́ iye àsìkò tó lò nígbà tó náà téèyàn fi ké bákọ́rà nìsa ali imran téèyàn ó fi ké bẹ́ẹ̀ ni ànábi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ànábi tó ṣe dúró ní ìforíkalẹ̀ rawahu muslim afáwà muslim ni wọ́n gba hadith yìí wá nínú ẹgbàá afáwà abdullah abu abdullah hudhaifa bin yaman a rí àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ àrímújáde ń bẹ̀ àkọ́kọ́ nù kọta àrímújáde a rí wípé in tó bá báàbù yìí mu tó ní ṣe pẹ̀lú báàbù tí hadisi ti wáyé almujahada òun náà nípa nàbí sallallahu alaihi wasallam kana yujahidu nafsahu ala ta'atillah wa ala al-ibadah ànábì máa ń fòòró ẹ̀mí ara rẹ̀ lórí ìbádà kò í sì ẹ̀mí ò ti máa sọ pé jòkó jòkó jòkó ṣùgbọ́n ànábì jahada nafsa ànábì wà nínú ó sì ń kéré bákan nínú àwọn nǹkan tí a rí mú lẹ́kọ̀ọ́ nínú hadithi yìí o náà ni ń wípé ìgbàláyé ń bẹ kí a kírun òru ní jama pẹ̀lú ìyàwó wa pẹ̀lú ẹni tó dé wa lálejò ṣùgbọ́n kìí ṣe gbogbo wa àhíyàní lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí zuruf bá béèrè fún àwọn ẹ̀rí yìí àwọn apá kan wọn a máa lò ó láti máa fi ṣẹ̀rí tahajud night tí wọ́n sọ qiyamul layl tí wọ́n sọ di jama tó yẹ pé wọ́n lọ máa kí nínú mọ́sálásí gbogbo èèyàn tẹ́nìkún ó léjì tí wọ́n máa kí ní jama eré ìgbéra àrùn súnà qiyamul layl òun náà ní kónúkálukú kí nínú ilé kọ̀ wá sílá ìfín bẹ̀ ní láàrè ìlàrè èyàn lè kí pẹ̀lú fámílì rẹ̀ múlé ó lè kí pẹ̀lú àlejò tó ní eléyìí àrítọ́ka sí nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kì í ṣe òtẹ́fà nìkan òun ló bá nàbí kírun báyìí rí ìwọ̀n òru abdullahi ibn mas'ud ó bá nàbí kírun bẹ́ẹ̀ abdullahi ibn abbas ó bá nàbí sallallahu alaihi wasallam ó bá nàbí kírun bẹ́ẹ̀ sèyàn túmọ̀ sí wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi dáa púpọ̀ ní gbígbàlejò ẹ wọnú ilé anabi sallallahu alayhi wa sallam anabi gbàlejò abdullahi bin masoud sùn dọ̀rẹ́ abdullahi bin abbas ó sùn dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú táwọn àmọ́ àmọ́ ń bẹ nínú ìṣesí tiwa òun náà ni pé bàbá lálejò ní táwọn fíìlì ni pé ká má disturb ẹ̀ ká má dá láàmú anabi sallallahu alayhi wa sallam anabi jí oyin nafila ngbàtí abdullahi bin mas'ud aw hudhayfa bin yaman tó dúró pẹ̀lú rẹ̀ anabi ò sọ pé kókó mbẹ nítorí wípé nínú ilé anabi sallallahu alayhi wa sallam ni níbi gbogbo dáadáa tahajjud qiyamul layl kì í pa sófo nínú ilé ànábì sallallahu alaihi wasallam so ló fi jẹ́ pé tánàbì bá lè lọ mójútó kìyàmù lẹ́yìn báyìí ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga kó mọ́ ṣàfihàn ẹnì lọ́rùn bákan náà arígbọ́ pé kìyàmù lẹ́yìn àwọn nǹkan kan bẹ tí gbà láàyè ń bẹ fún wa tá a lè ṣe níbi kìyàmù lẹ́yìn náà fílà òru tí a lè ṣe níbi àwọn ìrun tó bá jẹ́ ìrun ọ̀ranyàn masalan nígbàtí anabi sallallahu alaihi wa sallam kí suratul fatiha anabi fi Baqara lé ó kí Baqara ta kí ló fi tẹ̀lé ó fi nìsa ó fi tẹ̀lé lẹ́yìn nìsa ó fi ali imran ó fi tẹ̀lé àdìgbọ́yìn bẹ̀ wípé súrà yẹn ti gùn jù ó gùn pọ̀ fún àwọn ìrun ọ̀ràn yẹn bẹ́yàn bá jẹ́ imam òun kásùnbà Allahu akbar ọ̀nàdùnmọ́ bá kọ́ra òmùdélẹ̀gbọ̀n ó tún bọ́ sí nìsà ó tún múdélẹ̀ ó tún bọ́ sí alì mọ́rán àwọn èèyàn ó kúrò lẹ́yìn rẹ̀ àwọn fẹ́ lọ bí iṣẹ́ àti rọ́kàn náà àwọn sàábé tó ṣe bẹ́ẹ̀ tó kírun fáwọn èèyàn bẹ́ẹ̀ ànábì ni sọ́ọ̀fẹ́ jẹ́ onífìtínẹ̀ wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn ànábì sọ́lọ́ ọ̀sẹ̀ kọ́lẹ̀ ń tó lọ fẹjọ́ rẹ̀ sùn ànábì ẹ̀rí ẹ̀kú lẹ́yìn ẹni ẹ̀kú lẹ́yìn ah eléyìí ti gùn jù sèyàn túmọ̀ sí wípé téèyàn bá yan náà fílà gbogbo tó bá rọyàn lọ́rùn lèèyàn lè tó kìí sí gbèdéke iye téèyàn lè kà ẹ sì rí pa Nabi sallallahu alaihi wasallam kò ṣe tartib Baqara kí ló tẹ̀lé Baqara Ali Imran abẹ́kọ̀ lẹ́yìn ẹ̀lẹ́ tó kan An-Nisa nínú kíkírun tánàbí sallallahu alaihi wasallam tánàbí kí bójẹ̀ kí Baqara ó fi Nisa lẹ́yìn Nisa tó wá fi Ali Imran ní tó fi tẹ̀lé èèyàn hur lèèyàn níbi náfìlà ṣùgbọ́n níbi ìrun ọ̀ràn èèyàn wọ́n fẹ́ ká tó gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ṣe tó ṣùgbọ́n kìí ṣe wájìbù kò bá ń jẹ́ o ṣùgbọ́n ó dáa ẹ́ al-Malikiyya àtàwọn mìíràn nínú àwọn àfa pé ó dáa kéèyàn máa tó gẹ́gẹ́ bí wọ́n ṣe àríjẹ ní alukuran níbi àwọn ìrun tó jẹ́ ìrun ayé ṣùgbọ́n náfìlà faqrabu ma tayassara min al-Qur'an bákan náà nínú àwọn nǹkan tá a tún rí mú jáde nínú àwọn ìgbàláyè tó ń bẹ níbi àwọn ìrun tó bá jẹ́ ìrun náfìlà báyìí òun náà ni wípé kéèyàn ó máa ké Kùránì lọ kéèyàn ó débi tọ́lọ́run ti sọ̀rọ̀ kẹ́ kéèyàn tọrọ kẹ́ ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ ọ̀yà kéèyàn wáṣọ kúrò níbi ìyà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbàláàyè lẹ́yìn bẹ níbi ìrun náfìlà ṣùgbọ́n kìí sí pé kó máa kí wọn ọ̀ràn yẹn fáwọn èèyàn kó wá débi ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa ìkẹ́ lọ́pẹ́ tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa ìjìyà inna batsha rabbika la shadid rabbana la tu'adhibna inna عباد نحن عباد ربنا لا تعذبنا يمكن أساس ọba tún ka ara ẹ̀rọ là kò lẹ́tọ̀ níbi àwọn ẹ̀rọ ọ̀ràn yẹn ṣùgbọ́n níbi ìrún náfílà ìrìn lè ṣe àbí yẹn ti láwà Qur'an ìrìn lè ṣe bákanáà ilé ìjẹ́kọ́ yíwa wípé súnnà ń tán káwí ní rùkú òun náà ni subhana rabbiyal azim súnnà ń tán káwí nìyẹn àwọn arimújáde nù hadithi pé a lè wú ju ẹyọ kan lọ torí pé iye táwọn ẹbí ìwé ń bẹ̀ wọn ṣe kékeré ó pọ̀ àmọ́ tó bá jẹ́ ìrún ọ̀ràn ẹ̀yàn ó gbúdọ̀ jẹ́ wọ̀ntúnwọ̀nsì kọ́mọ́ àdí pé nírùkú ẹ̀jẹ̀ ó ti fẹ́ yọ ọmọ ẹlòmíì ní tó bá láàmú nígbà tó gbórí dìde tó pẹ́pẹ́pẹ́ tí ó bá ṣẹlẹ̀ mas'ala lórí

àwọn nǹkan tí ó ṣe pé yẹ ká sọ kẹ́lẹ́kẹ́lẹ́ kéèyàn ó kàn sọ jáde káwọn èèyàn ó gbọ́ díẹ̀ kò ní ìdí ìbàdí àbíkọ́ òbílẹ̀ kankan lẹ́ẹ̀fì pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì téèyàn bá ń ka àwọn tíra mọ́síàbí ẹ máa rí pé tó bá kéwú sókè níbi tó ti yẹ kó kéwú jẹ́ẹ́jẹ́ ọ̀sán sùjúdù sáwí anábìsọ́lá àṣálàmù kírun jọ kan ibi tó ti yẹ kó kéwú jẹ́ẹ́jẹ́ ni ó sì kéwú kéwú

yóò ní àádájá yìí aláìmọ̀kání ọ́ èyàn lè sọ tó kígbà mí ń bẹ tẹ́lù mí tí bá fi ẹ̀mí sọ nǹkan gbà kò ní sọ nǹkan yẹn yóò rò sọ ni ṣùgbọ́n lómi tí wọ́n mẹ̀mí ara rẹ̀ yóò sọ kó wọ́n gbọ́ kọ́kàn lè balẹ̀ wípé òun rí nǹkan òun lè wí a àwọn ìran ọ̀ràn yẹn náà bẹ́ẹ̀ na nínú àwọn ẹ̀kọ́ babambalè yìí tá a mú náà ní wípé mujahadatun nafs ẹ̀mí èèfẹ́ dúró tó bá ẹ̀mí èèfẹ́ rùkú pẹ́ tó bá anábì ẹ̀mí rẹ̀ ó fòrò lọ síbi ìbáadà lọ síbi ìjọsìn ọlọ́run wa ta'ala tó fi lè sallallahu kóhun ó ṣe eléyìí a rí wípé in tó jẹ́tọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa náà ni ká gbìyànjú láti lè máa ja ẹ̀mí wa lógun lórí títẹ̀lé tọ́lọ́n subhanahu wa ta'ala wal hadithu taasi hadithu ẹlẹ́ẹ̀kẹsàn عن ابن مسعود رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم ليلة فأطال القيامة حتى هممت بأمر السوء قيل وما هممت به قال هممت أن أجلس وعداه متفق عليه عفوا عبد الله ابن مسعود رضي الله عنه قال ما كيبا يونسي وني صليت مع النبي صلى الله عليه وسلم ليلة وني أرجوكا مكير ولو النبي صلى الله عليه وسلم èmi náà sì kò ń gẹ́ kí n bá kí n wò ó fa àtọ́lẹ̀ kìyàn ìnàró ànábì ó wá gún kò tètè rúkú ẹ rí pé táwọn kọ́ tá a sọ òféfà bínú yaman ti abdullahi ibn masoud lélẹ̀ hata amamtu bi amurso débi pé mo bẹ̀rẹ̀ sí ní rèrò kérò amamtu mo gbèrò bi amurso èyí tí ò dáa ọwá sí mẹ́lẹ́mì kíìlà wà máa hamamta kí ni tó rò àwọn sàábé bí ẹwà àwọn sọ̀hábà ọlọ́mọba kó bá ayọ́nà sọ wọ́n èfẹ́ kẹ́yìn omi hàn pamá ọ̀nà kí ni tó rò yẹn jẹ́ ká mọ̀ kọ́lá amamtu an wà àdá ahùn ó ní tí mo lò lẹ́mìí ni pé àbí jókòó wà àdá ahùn ẹ̀ wà àtúrókòó kí n sì fànábì ilẹ̀ kóhùn ọmọ kí kọmọ kí òun ẹ̀ lọ jẹ kóhùn ojókòó tó Abdullahi bin Mas'ud rí nǹkan gẹ́gẹ́ bí nǹkan ìwà ìlẹ́kọ̀ọ́ èèyàn wà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ọwá ní òkè ọwá lọ jókòó ó lóun rò ń rò bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe téèyàn bá wá ṣerú bẹ́ẹ̀ séèyàn lẹ́ṣẹ̀ èèyàn ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n látara adab tó ń bẹ lára àwọn sọ̀hábà ó ló fi rí nǹkan gẹ́gẹ́ bí amúrùsù that is ìwà àìlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n látara bí ìnàró yìí ṣe gùn òun ló jẹ́ kó ń wòrò irú nǹkan bẹ́ẹ̀ wal hadithu al-ashir hadithu ẹlẹ́ẹ̀kẹwàá lábẹ́ báàbù yìí bákan náà an Anas radiyallahu anhu an rasulillah sallallahu alaihi wa فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله متفق عليه nínú ẹgbà wa fáwa Anas ọmọ Malik kọlọ̀ ọba kí ó bá wa yọ́nú sí wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé yatba'u al-mayyita thalatha tí ọmọnìyàn bá fayé lẹ̀ tó kù bá kú nǹkan mẹ́ta ni ó tẹ̀lé lé ibi sàárè ahàlùhù àwọn ará ilé rẹ̀ wọ́n tẹ̀lé wọ́n bá níyàwó bó bá bímọ tó bá lẹ́bí wọ́n tẹ̀lé débi tí wọ́n bẹ́ sin sí wà máàlù dúkìá rẹ̀ náà ó tẹ̀lé bọ́bá lọ́kọ̀ ó lè sọkọ rẹ̀ náà ni ó fi gbé lọ mú òsì fi gbé lọ àwọn kan ó dùn ún ọkọ̀ mo ní ẹ̀sọ́ mbẹ́ wà á mẹ́lu iṣẹ́ ọwọ́ ẹ̀ tó fẹ́ lọ fi pàdé ọlọ́run subhanahu wa ta'ala fayarji uthnan wa yabqa wahid òjíṣẹ́ ọlọ́run ọba nínú àwọn nǹkan mẹ́ta tó tẹ̀lé yìí méjì yóò padà ń bẹ̀ yóò ṣẹ̀kù ẹyọ kan ṣoṣo ara ilé ẹni wọ́n padà kò sí bí ìyàwó ṣe sunkúnsunkún ọkọ ọ̀hún kò lè fún lẹ owó tẹ̀lé lọ tán bá gbé sàárè kankan ní ọ̀dà ọ̀wá kó bẹ̀ báyìí kó tó di pé àgbọ̀kọ̀ rẹ̀ síbẹ̀ kárọ̀ ìpẹ̀mù